ibi tó juwá ti tó tó ti bẹ̀rẹ̀ náà nù bàbá sọ̀rọ̀ jáfà ibi tó juwá ti bẹ̀rẹ̀ sí ní tónù gbogbo yóò pa àmà pádìtàn ni ọ̀ọ́ àmà pádìtàn ni àmà ìta ní pádìtàn tó pé ìtàn táwọn tó ṣojú wa ni ẹ̀gbọ́ Mọ̀lánà Sheikh Kamaluddin nígbà tí wọ́n wà nígbà tí àwọn Sheikh Adamu wà nílẹ̀ Yorùbá yìí ara àwọn àfáà kan náà wọ́n bẹ nínú àwọn àfáà táwọn àgbà pé wọ́n bí ṣe kàdá bá ń lọ bí òde olóòkú tó ń lọ ṣe ìjọ mẹ́jọ tí ṣe kàbá lè ṣe tí lágbájá ń ṣe àwọn òun ṣe ń ti wà wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀rí wọn náà sì ní mọ́kà yìí nítorí àdísì alùjáfà àti nítorí àdísì jábẹ̀ àti nítorí àtẹ́rì inú àwọn àfá tí wọn kìí bá wọn ṣe náà fara mọ́ káṣòdì olóòkú tánà jẹ́ nínú àwọn tán lògbà pẹ̀lú sheikh adam bàbá wa ní máa dá sheikh murtado abdulsalam muassis wa mudiru ma'adil arabi elekuro nìbàdàn e, orísun mímọ̀ wọn kì í bá wọn àfaramọ́ kádánà oúnjẹ fún wọn àfaramọ́ kò sì sídìí kankan tí wọ́n mú wá tó dáwọn àdí ti mú kákalẹ̀ yìí lọ Hmm? bàbá wa mọ̀lánà Sheikh abdelbaki Muhammad olùkọ́ àgbà níwò àwọn náà fara mọ́ kíyàn jẹun ní ilé akádánà oúnjẹ fún òkú ámbèlè pé yóò wà jẹ ń bẹ̀ gbogbo àwọn tàbí yìí àtàwọn ọrú wọn dẹ̀ wọ́n jọ olùgbàpá láwọn sẹ́kẹ̀rẹ́ àti bàbá sẹ́kẹ̀rẹ́ wọ́n dìídí tí wọ́n tí wọ́n rí wọ́n dìí mú àwọn ṣe kádàmù náà di ìdí tí wọ́n mú àwọn àjọ ń sàṣepọ̀ lórí ìdí tó ní kálukú ọ̀ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bára wọn ṣọ̀tá àbádẹ́ ṣọ̀tá kálukú mọ lórí ààlà ẹ̀mí torí sheik murtado mọ̀ pé sheik adam wọ́n fara mákàtà ní oúnjẹ fún wọ́n tó kọ́ọ́lẹ̀ sínú tíra wọn wọ́n sì fi ká àwọn ọmọ kéwú wọn ẹ̀gbọ́ wọ́n mà bẹ́ẹ̀ ẹnu sheik murtada abdulsalam ọ̀wá gbà á kó sọ pé níbi díà ní sheik adam ẹgbọ́ ẹgbọ́ èmi ò jẹ́ ní òsọ èmi ò jẹ́ àmọ́gbẹ́ bídí àlẹ́sẹ̀ ẹnu wò dá ọ̀nà ṣe ẹgbọ́ mi yẹn dára ẹbí ta fẹ́ padà sí nìyẹn ẹ̀yìn ká náà lè dìkẹ́ máa pàwọ́ tó ń ṣe lórí bídíà ẹ dákẹ́ ibi tí kéwòn yìí mọ́ ní kẹ́ sọ́mọ́ lọ́hùn lọ́hùn ó sì pín síbì kan lẹ́yìn lọ́hùn lọ́hùn ó tún kú lọ́hùn bẹ́ẹ̀ náà ni bàbá Sheikh Abdulbaki Muhammad ẹbá wí ìgbàdàdà fún wọn ọlọ́bàá sàdékùn kẹ wọn àwọn àti Sheikh Adam bí wọ́n sì jọ wà rí wọ́n sì gbà Sheikh Adam láàfá àgbà Sheikh Adam náà gbà á àfá ní Sheikh Abdulbaki ẹ̀ gbọ́ mi dáadáa o àìmọye ìgbà ni bàbá bá ṣé adáma sì máa pé ṣé Abdulbaki kì í jẹ onílé olóòrùn ṣé Abdulbaki sì máa pé ṣé káàdámọ̀ ìmọ̀ ó fara mọ́kátá ló ń jẹ ní ilé olóòrùn wọ́n dẹ̀jọ́ ń ṣe ẹnu ṣé Abdulbaki ọgbà tó sọ pé ó lé bídà ní ṣé káàdámọ̀ bẹ́ẹ̀ náà ni ṣé káàdámọ̀ tó ni pé ṣé Abdulbaki àti ṣé kò rìkádọ̀ kì í jẹun ní káwọn bá sọ pé kìfèrí ni yín olódo ni yín ẹ̀ẹ̀mọ́ kéwù láà kálukú wà lórí ọwọ́ ẹ̀ kálukú wà lórí ọwọ́ ẹ̀ àà gbọ́lá wá ti wá rí tiwa táwà délé iṣẹ́ àmọ̀ pé tẹbá ti délé ní tẹ́yìn bá délé ní ẹ̀gbọ́n mi tẹ́yìn bá délé ní ibi tó wù kẹ́ ti kéwu yín tẹbá wá délé ní tẹbá ní ká jẹ́ nílé lókèé kádàdáwé ló kún jẹ́bẹ̀jẹ́ bídíà ni o ẹ sọ pé bídíà ti ṣe kí adáma ń ṣe nu ẹnu anáta tànáwó gbà ẹnu tẹ̀yìn tẹ̀mí náà lè gbà á. bí iṣẹ́ ẹ̀ ń dapa ẹ̀ ń dáwà padà nìyẹn. sọ̀tẹ́nì kan sọ pé ṣékì adámọ̀ o àti ṣékì àmọ́ àti gbogbo àbábà bẹ́ẹ̀ tí wọ́n fara mọ́ kọ́mọ dáná oúnjẹ fọ́lọ́pù wọ́n níbi dáa ni wọ́n aláwọ̀ sọ pé àwọn bàbá tí wọ́n sọ pé kọ́mọ jẹun lórí ojú wọn ò tó tíra tó in ti ń dalẹ̀ Yorùbá rúrù oníkàlùkù wà lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ọmọ síbì kan lórí mọ́ sí aláyé kéṣẹ́ ti kan wà tí wọ́n máa plé gan tí bàbá ṣẹ́kẹ̀ Adam ẹ̀mí nǹkan dáadáa fún wọn lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ kádàrá jẹ́ olókùn yìí wọ́n pàdé pẹ̀lú bàbá wa mọ̀lánà Sheikh Murtada Abdulsalam bàbá ní mad wọ́n pàdé pẹ̀lú wọn níwò nílùú bí tí ẹmọ́ tàná olókùn ti rinlẹ̀ ọmọ kí o Sheikh Ádámù ni wọ́n lọ bá ṣe nǹkan òkú náà ni bóyá Abdulrazak jẹ́rẹ̀ bóyá bàbá rẹ̀ kú àbí nǹkan ojú ọmọ kí o ṣékì adam ṣékì adam wá lọ níjọ ọjọ́ mẹ́jọ wọ́n sì jọ mẹ́jọ yẹn ní wò ìlú wo sì ni ìlú mọ̀lánà Sheikh Abdulbaki Muhammad olùkọ́ àgbà súnà tó sì kálẹ̀ ń bẹ̀ ní pé wọ́n kìí dáná oúnjẹ àìṣẹjọ́ mẹ́jọ òkú a sì lọ ṣẹjọ́ mẹ́jọ ń bẹ̀ bàbá bá kí náà wá wá ètè rámàdì Sheikh Adam wà àtìrọ́ọ̀mọ́ lèlẹ̀ẹ́lì aládà àti àjọṣepọ̀ tó wà ní kálífì mọ̀ pé àwọn bàbá yẹn ṣe dá àwa lalábúrú ẹ̀dá gbogbo wa ní o ká múra síbẹ̀ lọ́n dáadáa kọ́lọ̀ mọ́ sí wá ní bí sàmọ́ wà lájú in tí ó dìjà láàrin àwọn bàbá wọn ó sì máa dìjà láàrin àwọn ọmọ kí la ké tán ké kí la mọ̀ tán mọ̀ kí la jẹ́ tán jẹ́ kí la dà tán dà kí la ní tán ní ọmọ plé rẹ̀ sheikh murtada abdulsalam nígbàtí sheikh adama sọ̀rọ̀ tàbí sálàyé ọ̀rọ̀ sheikh murtada abdulsalam a fẹ́ sọ wọn nípa sọ̀rọ̀ ṣékùn lọ́dọ̀ abdùsálẹ̀ wá sàlàyé ìdí tó fàtàmù kì fi ń jẹun nílé lójúṣékì adama náà ni lójúṣékì Muhammad abdulbaki náà ni ṣékì adama dẹ̀wà láàrin wọn ẹni kẹsẹ̀tì yẹn wà lórí social media kí ojú àlọ́ gbọ́ gbogbo òdí tí mo kà yí ni ṣékì mùrùtádọ̀ mú wá ọ̀gá hujja ẹ̀tọ́rí ọlọ́run àà ṣọ́wádìí bàtàrí wọ́n yí bá bò mí mọ́lẹ̀ ni bàbá sheik murtad abdulsalam mu'assasul ma'had al-arabi wa mudiru abẹ̀rẹ̀ sí ní ṣàlàyé níwájú sheik adam ẹlọ tún gbọ́ dáadáa lójú òdí tán wọ́n rọ̀kíza tí wọ́n rọ̀kásá ọ̀rọ̀ wọn lé lórí ni wípé àwọn rí pé nínú gbogbo àkọsílẹ̀ ànábì táwọn bá ànábì bá sọ pé káwọn tó kú bá kú káwọn wẹ̀ fún táwọn bá wẹ̀ fún tán káwọn kírun sí lára táwọn bá kírun sí lára tán káwọn tẹ̀ lọ sí ní tẹ́ ọmọ ànábì kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ṣe àwọn sábẹ́ ànábì kú bẹ́ẹ̀ náà ṣe ṣe wọ́n wẹ̀ fún wọ́n kírun sí lára wọ́n dẹ̀ lọ tẹ́ sí ìtẹ́ àwọn òrí bí tí ànábì ti ní kán fowó sínú envelope àwọn òsìrí bí tí wọ́n ti dé owó mọ́nú àwo fún àwọn àfáà ànábì ò sì gba envelope àwọn sàábé ògbà ẹnvilópù ilé olóòkú bẹ́ẹ̀ ni wọ́n àdí àwo fún wọn ipé wọ́n wá ṣàdúrà fún olóòkú ìdí táwọn kìí fi ṣe nìyẹn ṣe àdábọ̀ sí ni gbogbo tó ń sọ lè làwá náà ń sọ èsì táfọ́ ni ẹ ẹ́dàkù kí ni tó wà mẹ́ údà tí Sheikh Murtada mú wá mẹ́yẹ o náà ni àtẹ́rìkù tí mo wíyẹ àtẹ́rìkù ipé ànábì ò ṣe kí ni ànábì ò ṣe ìlànà òfin ṣe kí ni làwọn òfin ṣe mo dẹ̀ ti yanjú àtẹ́rìkù àbí ìyanjú ẹ̀ الترك ليس بحجة شرعية no see evidence so tọ́bá tó wá pé kí ló fẹ́ kú alápá lórí àdábí òsè òun là